èyí tí mo rí tí ó jẹ́ àjáìbù lénìí mo ní pé bàtà wọlé wàláhì àwọn tó já sí pé sàálà sàáìlù tí wọ́n kàn béèrè wọ́n ti pọ̀ jù àmọ́ tó fà báwọn èèyàn ṣiṣẹ́ ni ò yàtọ̀ táwọn ẹni tí wọ́n jẹ́ lábọ̀ ara àwọn ẹni tí nǹkan kan ò sí wọn lápá tí ò sí wọn lẹ́sẹ̀ a kàn rí pé everywhere ní mọ́ṣáláṣí ní everywhere wọ́n kàn ń béèrè ẹ fún mi ẹ fún mi ẹ mi àmọ́ ìbéèrè yẹn bàbá balẹ̀ lábẹ́ ẹ̀rọ ọmọ gà dàbí bẹ́ẹ̀rẹ̀ yẹn wàláhì sí mo lè dáhùn rẹ̀ sá tó èmi náà fura sí kọ́dà ìgbà tí afẹ́ kíjímọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ wọ́n sẹ̀ kíjímọ̀ rárá wọ́n kàn tọrọ bọ́lá tàbí kírun tán wọ́n sì èmi tó borí borí èyí tó défìlà défìlà tó àwọn mọ́mọ́ náà wọ́n bá ṣẹlẹ̀ rẹ̀ kọ́nà bá wọ̀ pẹ̀lú wọn ẹ alákọ̀ọ́kọ́ dà ní pé èyí tí kò dàrú òun náà a bá ní àwọn tá a bá rí pé nǹkan kan ò ṣe wọn ká pè wọn kí ló ṣe wọn ẹlòmíì ẹ máa wò báyìí ẹrù pé nǹkan ṣe ní ti ń sin nínú lọ́wọ́ ẹnìkan ò sì lè máa fọlọ́ tara sí ni àmọ́ síbẹ̀síbẹ̀ náà èèyàn ó pè wọn àwọn tá a bá rí pé àwọn lápá wọn lẹ́sẹ̀ kádẹ ìmú wọn lọ síbi iṣẹ́ tí wọn lè máa rí oúnjẹ ọjọ́ wọn torí tí wọn bá lápá tó lẹ́sẹ̀ tálálàáfíà àti tọrọ bára tá a bá ń fún àárán lọ́wọ́ ni lérí aburú yẹn ni kọ́dẹ̀ lé gbédébì kankan yóò padà pọ̀tẹ́ni tí ó gbà sí ọ́fíìsì àbí wọ́n máa ń gba fọ́jú sí di kọ̀ǹpútà wọ́n lè ní ká fọ́jú ọmọ sọ́kẹ́tì ẹ̀ táwa ti mọ̀ pé aláàbọ̀ ara lè lè tó káràn lọ́wọ́ aláàbọ̀ ara mi mi gan ń bẹ tó lè ṣiṣẹ́ ẹ̀ ó jù kólẹ̀ bó tó ta create jobs iṣẹ́ fáwọn èèyàn kádà ràn wọ́n lọ si àwọn tọ́lọ̀ bá sì kẹ́ ká wọlé tọ̀ wọn ká fi dá wọn yẹn lóko àǹfààní wọn bẹ̀ gan torí tí ìmọ̀nì tá à ń wí yìí ẹ̀wẹ́ tẹ́bi bá ń pààyàn dáadáa ìmọ̀nì máa ń yẹ̀ ọlọ́run mọ́sà ti sọ bẹ̀ ọlọ́run àlọ́. náà náà pápápá kó dá àsìkò. ẹ̀kọ́ àtúnlá ohun tí mo fẹ́ béèrè ni pé nígbà tó ń bá a sọ̀rọ̀ nípa kádàrọ̀ àwọn ẹlòmíín bẹ tó yẹ pé tó bá jẹ́ pé ẹnìkan for example pé ó máa ń lálàá àlàtó máa ń láàyàn wá jẹ́ pé ó máa ń rí bẹ́ẹ̀ gẹ́lẹ́ bóyá ó lálàá pé ẹnìkan máa kú kẹ́yìn sì rí bẹ́ẹ̀ gẹ́lẹ́ irú ẹni yẹn ipò wo ẹlẹ́ẹ̀kejì ni pé iṣẹ́ ògàn iṣẹ́ mélòó gan lọ́lọ́run fẹ́ ká wá ṣe láyé iṣẹ́ òun gangan ni tọ́lọ́run náà wá ṣe tọ́lọ́run wá ṣe iṣẹ́ tọ́lọ́run bá ní wá ṣe láyé ẹ̀ ni ká fi la ilaha illallah ká wá fi díẹ̀ múlẹ̀ la ilaha illallah kí wọ́n má bọ̀ kankan mọ́ lérí ilẹ̀ lẹ́yìn àlá nìkan wọ́n mọ̀ sí lẹ́yìn náà ká má kírun lẹ́yìn náà ká sì máa gba gbogbo orígun islam lẹ́yìn náà ká máa ṣe dáadáa sáwọn èèyàn àtẹni tí ń ṣẹ̀sìn wa àtẹni tí ò sí ẹ̀sìn wa ìbéèrè yìí ń bá wọn kọ́lọ́mọ́sà sí wa ní ìrìnsẹ̀ dáadáa lórí ilẹ̀ ọlọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ẹni tó ń lálàá tálà ẹ̀jẹ̀ máa rí bẹ́ẹ̀ olówà anábì tó bá ayé anábì ni àwọn tó bá ní ìmánì tí àwọn ìmánì dáwé yìí ọ̀fẹ́ wọ́n bá lálàá àlá wọn máa ṣẹ tí wọ́n bá rí lójú oorun yóò sì máa ṣẹlẹ̀ lọ́sàn àmọ́ kò ní ìtumọ̀ pé ọmọ máa ń tọ́pa mọ́ ọlọ́run àlá fi kẹ́ ó fi pọn lé ní kàráàmà ọyẹ kẹsẹ pé wà ní ẹ máa wo sẹ́wọ̀n torí mo lálàpẹ́ lágbájá kú ó lágbájá ó darọ́ àárọ̀ kò ní gbégbé aṣẹ́ wúwo ọlọ́run fi pọn lé ní kò sì ní máa sọ fáwọn èèyàn pé bó ṣe kú yẹn mo ti rí nígbà tó ń fi òun tú kọ́kọ́ wá ti ọlọ́run ọba nìyẹn nídìí bẹ́ẹ̀ ìmọ̀ ṣẹlẹ̀ àwọn tó bá jẹ́ ní tí ìṣẹlẹ̀ sì ní lè bá ń ṣẹlẹ̀ sí oyé ọlọ́run fi ṣàdánwò fún oyé kọ́mọ́ bá kúrò nínú ẹ̀sìn tí ń ṣe kíni tó wà ní kó lè bá wọ náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí yóò máa sọ fún yín fóun súnmọ́ lọ ẹni ẹni kan kò ti súnmọ́ lọ bí ẹni tí ń kírun ó sì kírun ọlọ́run bá sujud wọ́kítàrì fẹ́ríkalẹ̀ kó ṣe kíni kó súnmọ́ lọ láti sọ́lí ẹ̀ wọ̀bùtà ẹ̀ bọ́ọ̀ bá ti kírun kí lọ́ọ̀ máa ṣe ọmọ jìnnà sọ́lá Allahu a'lam. láì bá ọkọ̀ sí i. pé nípa mímọ yabọ́tò nínú Islam ìdájọ́ ìlú àfẹ́ ti yabọ́tò àtẹni tí wọ́n yá tàbí kọ́ máa fídíò bá ṣe fídíò yìí. ẹlẹ́ẹ̀kejì nípa mímọ ẹgbẹ́lẹ́ ìyàwó ní Islam kọ sí mímọ ẹgbẹ́lẹ́ àti pé àlè ìdáyé àtakọ yìí ṣẹgbẹ́ ni àbí gúrùpù. mímọ dá ẹgbẹ́ lẹ̀ ẹgbẹ́ sìn ló ti alẹ́sìbíyà náà ó ti aljam'iyya ti alákọ̀ọ́kọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ni pé fídíò oyé tí ń lọ sí ń bọ̀ ẹ̀ ń pín tá a bá ya fídíò ẹni yọmọ lọ yọmọ bọ̀ ń bẹ̀ tó bá dé pé kan tó sàǹfààní bá láàfin yà àwọn afọ àfaramọ pé kò sí àlepè ní fọ́tò nítorí pé bàbá ó níbi gíláàsì wa náà á mọ̀ lọ a ma bọ̀ níbi gíláàsì a sì rí àwòrán wa àbábá kọjá lẹ́gbẹ̀ẹ́ omi a ma rí pé à lọ à ń bọ̀ àwọn páàsì yẹn wọlé tó bá jẹ́ fi ń yàbá sí jẹ́ nǹkan oye ẹ rí fọ́tò ó ti tọ́jẹ́ pé èyí ó dúró wò bí èrè báyìí àwọn bí èrè kọ èrè náà torí bí ayé ṣe lọ náà ni ère yẹn ni wọ́n ń dá ni wọ́n ń ṣe wọ́n modernize àwọn ère yẹn àdìsí sànàbí ni la tadkhulul màláìka baytan fihi kalbun wala sura anábì ni màláìka aláàánú ni wọlé tájá bá wà tájá ń gbénu lé yẹn àbí fọ́tò àwòrán yẹn ó wà ń bẹ̀ àbáwòrán nǹkan tó lẹ́mìí àwọn tó bá jẹ́ igi lèyìn bá gbé sílé tó yà sílé kò sí wàhálà ń bẹ̀ ó fọ́tò ilé fúláwà àwọn lẹ́yìn ẹ̀dá fọ́tò yíyà oye tọ́bájẹ́ èyí tí wọ́n fi gbígbẹ́ àrámù ni tọ́bájẹ́ èyí tí wọ́n fi amama àrámù ni tọ́bájẹ́ èyí tí wọ́n fọwọ́ yà àrámù <laughs> ni wọ́n lọ́lọ́ wọn sọ pé ahyu ma khalaqtum ẹjá nìkan tíra rẹ̀ yàdù sọ̀lẹ̀ yìí àárí gbogbo àdìsí yẹn bẹ́ẹ̀ ọlọ́run bá níwájú wàlẹ̀ kí àwọn gbogbo yẹn tẹ̀yìn ya abẹ̀mí yìí ní kẹfẹ̀ mi ṣe ń tẹ́ dá tẹ́ ẹ̀ bá rẹ̀ mi fi sí oyé ní ọ̀bá rẹ̀ mi fi sí kí lóògùn tí wọ́n sẹ̀ kọ́lọ́run jẹ wọ́n yà lóko tí wọ́n ti lè fẹ̀mí sí ọlọ́run fi wọ́n lẹ̀ tó jẹ́ pé ká jìnà sí gbogbo àwọn èrè dán máa mọ́ láàrin ìlú yẹn àbẹ́yẹ táwa náà ńlá ń ta àbáwa tá a máa ń ya òwúrẹ́ èèyàn sẹ́ni pépà àrọ́ọ̀mù gbogbo ẹ̀ kẹ̀bíra tó ní kaba èrè dùnú wọ́n ní gbogbo tó bá ti múyàn wọ́ná wọ́n lẹ́sẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tágbọ́dọ̀ jìnà sí ọwọ́ kò fọ́tò bọ́lọ̀n sí dáná láyà bọ́lọ̀n sí dáná láyà kì hadi sabi eh, ẹ wá sí photocopy ẹ̀ wọ́n ní ṣe photocopy tẹ́ ṣe ṣe tọ́lọ́ ní àbíkèsí tọ́lọ́ àmì ṣé ti ah, ẹni yẹn ní àbíkèsí tiẹ̀ wọ́n ní òun náà lọ́kọ̀ tọ́kọ̀ náà láyà ìtọ́lọ́ ń dáná láyà ààyè ìtọ́lọ́ ń ṣe kíni ààyè padà àwọn àlùfẹ́sìn ni wọ́n wá pín sí méjì lérí ẹ̀ àwọn kan ní tábọ̀ ayé àtúntọ́ bá dúró gbàgìrì báyìí kí láà pè wọ́n ní fọ́tò kí láà nẹ́bí ní ká má ṣe wọ́n ní ká má yàwòrán wọ́n láwọn táwọn àwọn dúró lérí páwọn níyà àwọn àlùfáà kan àwọn dúró lérí pé èyàn lè yàtọ̀ tí èyàn bá ní bùkátà sí tọ́gàn gbangba tó ti so mọ́sẹ̀ níyàn àbó so mọ́ àǹfààní kan tó jẹ́ pé àǹfààní yẹn yóò jẹ́ àǹfààní fún Islam àti gbogbo àwọn mùsùlùmí lágbèjúwe passport yìí fẹ́ travel ọ̀fẹ́ lọ́mọ́kà ọ̀yà passport id card driving license oyè ọ̀rẹ́mọ́tò ọ̀dà bọ́dà bẹ́lẹ̀ ha lọ mọ́kà yọ̀ọ̀yà fọ́tò àkànfẹ́ kọjá pé àwọn obìnrin ni wọ́n ṣe kíni ni wọ́n yà fún tọ̀ síbẹ̀síbẹ̀ náà àwọn ọkùnrin náà padà rí tẹ́mà lọ tẹ́mà ń bọ́ ọlọ́mọ fi kọ̀ ọ̀rọ̀gbọ́n tó ṣe kíni tó lè dá sí gbogbo àwọn àrọ́gbọ́n dá sí bẹ́ẹ̀ wọ́n lọ́lọ́wọ́n ṣàforíjì fún aléré àmọ́ kí èèyàn kan jòkólẹ̀ lábẹ́ igi kó ma mo ìlérí ìyàtọ̀ wà lérí fọ́tò ọ̀pọ̀ dẹ́rù bàyàn débi pé èyí tá à ń yà gan ta ní àrò sí gan yóò sì fi mọ bàyàn lẹ́rù nídìí bẹ́ẹ̀ kọ́lọ̀ wọn aláǹ kọ́mọ́sà sàbójì fún wa kéèyàn máa fi fọ́tò kọ́lé kọ́lá yìí fọ́tò lè máàmù oyé fọ́tò alájí ńgbà tọ́lọ mọ́kà inú ilé mùsùlùmí níjọ́ tí ń gboyè níjọ́ tí ń ṣèyàwó ní kó ma ẹja kó fọ́tò kò nulẹ̀ wa kọ́lọ́ mọ́sà sọ wa níbi aburú bẹ́ẹ̀ o sísítà kan làjànú kó sílẹ̀ àwọn bá wọn ṣe lúkìá fún ibà tí àjànú wa

táwọn ọmọ ẹ má jà fi fọ́tò sí lè máa dákun àti fọ́tò àwọn ṣéwù ni àtàwọn fọ́tò àwọn ṣéègì ni ẹja ṣe kíni ẹja kó gbogbo ẹ̀kọ́ nulẹ̀ ọ̀làwọ̀ àná ọ̀kan jọ ni ó ní wọn ṣàdúrà ó gbé fọ́tò sí Ibrahim síwájú báyìí ó lọ wọn ṣàdúrà wọn Ibrahim ṣẹ́jú sóhun mo ní ọ̀dà abẹ́ ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dẹ́ alẹ́ ìsìbíyàtú mamnu'a bihadha àwa ẹgbẹ́ báyìí nínú àwa mùsùlùmí tá ń kan tó wá kóra jọ pé ẹgbẹ́ báyìí àwa náà ma ara wa àwa náà ni olólùfẹ́ ara wa ẹni bá darapọ̀ mọ́ wa la fẹ́ràn ẹni tí ò bá darapọ̀ mọ́ wa àní fẹ́ràn rẹ̀ àbí àní fẹ́ràn rẹ̀ tó bó ṣe yẹ kí ká fẹ́ràn rẹ̀ ẹni bá ní ṣòro láàrin wa náà ìbá ti wà yí àwa náà láàmà fẹ́ àwọn ọmọ ara wa ẹni tí kò bá ti jára wa ó lè fẹ́ ẹlòmíì wàláhì ṣètọ́nù ló dárùn kan bẹ́ẹ̀ lẹ̀ ọlọ́run ní innamal mu'minuna ikhwa àti yíbo àti yorùbá àti tápà àti gbẹ̀rà àti egun ọlọ́run ní gbogbo yín ọmọ ìyá kan náà ní gbogbo yín táwa kan bá wá kóra wa jọ lábẹ́ òǹfẹ̀rẹ́lá pé ọ̀dà akóra wa jọ ládùúgbò àwọn tá a jọ ríra wa àṣírí pé ìròrí wa jọ ọ́ ara wa tọ́ àjọ máa ṣe dá wa a lè fún ìgbìmọ̀ yẹn ló kọ a sì lè má ṣe kíni a lè má fún tàbá fún ló kọ ó kọ yẹn gbọ́dọ̀ jẹ́ ó kọ tí ó máa yà wá láàrin àwa àtàwọn ìlókù wa ọ̀pọ̀lọpọ̀ àwọn afáwà súnà tọ́jú àwọn afáà tàgbà súnà lọ́wọ́ wọn a ní muhasatul khairiya muhasatul aramin asharife àwọn muhasasa tún pọ̀ táwọn afáà dálẹ̀ ipe ẹ̀yin tẹ́ ń jọ yìí ẹ̀ẹ̀kan ní ó kọ̀ọ̀kan tẹ́ láyé sẹgbẹ́ ẹgbẹ́ èèyàn gba fọ́ọ̀mù wọbẹ̀ ni wọ́n dẹ̀ fún yàn nọ́mbà tó bá sì ti wá ní sòro ó ti yé ó ti bọ̀ mi tó gbé lọ ẹni tí ò bá sí ní wọn tó bá sòro lọ bẹ̀ wọ́n wá béèrè pé ẹ wo fáìlì sóun náà ń dá síbí ẹ̀sọ́ nọ́mbà kí lọ́wà sọ́lọ̀ ni a máa wo nọ́mbà ẹ̀hẹ̀ níbi bẹ́ẹ̀ ẹlẹ́mìíràn ní tọ́ọ̀ bá ti bá wa jáde àjọ ń ṣe dáwà ń ṣe bá ń ṣe dáwà tá ń kọ́ra káàkiri à ń ṣe dáwà káàkiri káwa ní ẹni tí ò bá bá wa lò ní dáwà tá ń lọ kìí ṣe ọmọ ìyá àwa tá à ń lọ yẹn ẹ̀ ń pè ẹ̀sìn mi lè yẹn ń dálẹ̀ ẹ̀sìn mi lè yẹn wọ́n ní abúmọ́rù kú wọ́n ní hey abúmọ́rù ẹgbẹ́ wa wọ́n ló kú lẹ́yìn wákàtí kan wọ́n ní abúmọ́rù yẹn kọ́ o abúmọ́rù míì ni ó ní adúpẹ́ o wọ́n lábúmọ́rù tiwa kọ́ o ní ti ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ nìyẹn asọ̀bíyà al-Baghdad ẹ̀ ní tribalism nínú ẹgbẹ́ kọ́dà ẹgbẹ́ mi wọ́n ní fìlà wọ́n ti dé fìlà ẹ̀sìn pé ẹgbẹ́ ti ń lọ láì sí ẹgbẹ́ aláta ẹgbẹ́ lẹ́rọ kò sí ẹgbẹ́ kankan nínú Islam àlìjàmá àti wàhídà jàmá mùsùlùmí jàmá kan náà lànà bí filẹ̀ ànábì òpin wa yẹlẹyẹlẹ ẹnu pé àdáwò kan bẹ́ẹ̀ ńlẹ̀ tá a fi ń yà lọ́tọ̀ọ̀tọ̀ nígbà èyí mo ti kú lérí ẹgbẹ́ o mo bọ́ sínú iftirak táwọn yẹn ń pè lẹ́gbẹ́ tí èdè ìṣẹ́gbẹ́ àwọn kan ní oògùn ọ̀dà àwọn kan wọn làwọn máa sọ̀gùn àwọn kan ní àṣẹ mọ̀lúdì tẹ́lẹ̀kọ́ ànábì ò ṣe mọ̀lúdì àwọn kan láwọn máa ṣe mọ̀lúdì àwọn kan ní bókù bá ti kú bá ti kírun tábá ti kù ní tẹ́ kò sí rẹpẹtẹ kankan mọ́ ẹ̀rẹ́ kò sókù àwọn kan ní òkú wà sẹ́ẹ̀mọ̀ pé àdíṣepọ̀ èmi ò ní lọ mọ̀lúdì ìyìn tí ń lọ bí òkú ìyìn tí ń lọ bí wọ́n ti ń ṣe àdádálẹ̀ tó òun náà sọ pé òun náà ò ní bá mi ṣe tèmi náà nísinsìnyí àti ṣe kíni àti pín kò sí ní tó pín wa àìjọpanupọ̀ lórí àdìkítàbù àsúnà ló ṣe kíni ìlópin wa ẹ̀yìn ẹlẹ́mí máa pè yẹn lẹ́bẹ́ pé ẹgbẹ́ ẹ̀yìn alùsùnà alùsùnà ìṣẹ̀gbẹ́ ẹni bá ti ń tẹ̀lé súnà alùsùnà náà wọ́n pè wallahu a'lam nídìí bẹ́ẹ̀ ká má jọyìn ẹgbẹ́ àwọn tá a bá ti ń ṣẹgbẹ́ ká lè yí ìròrí padà a lè máa jọ ṣe pọ̀ oyé nínú èdè wọ́n lé ní à ń kẹgbẹ́ rìn àbí kì í ṣèdè gangan ní problem pẹ̀lú ẹ̀ bí n tá à ń ṣe ní nínú ẹgbẹ́ yẹn àwọn àdìpọ̀ lẹ́yìn tá à ń gbọ́dọ̀ ń sìn wú àwọn ẹgbẹ́ mùsùlùmí náà kọjá bí bọ̀dé yìí tí wọ́n ń pè ní ẹgbẹ́ nílẹ̀ yorùbá tí gbogbo àtàwọn ọ̀dà sáàdì ní pé àwọn ìjọ ìjọ tí òkú òkú báyìí wọ́n máa ń béèrè pé àbúrò ni mísánà òun ni ó kẹrùn òun sí bàbá òun la ẹ̀gbọ́n ni rọ́ọ̀ mísánà tèmi náà ń bọ̀ ẹgbẹ́ tiwa òun ni ó kẹrùn sí bàbá la wọ́n máa wájà àbí kí ìmáàmù mẹ́rin ó kẹrùn sókò lálẹ́ kan náà táàrí lórí nísìlá ìmúra àkọ́kọ́ kí wọ́n ní ìyá ìmáàmù gan-an ẹgbẹ́ máa ń fa oyè e, e, mushkila wàhálà láàrin islam lẹ́yìn náà a máa wá gbọ́rọ̀ sí ọ̀gá wa nú ẹgbẹ́ lẹ́nu ìbá àtàkàdísì ah, ẹ̀bá ni wọ́n ti ń sẹgbẹ́ láàmì rúbá ní báyìí ni àbí wọn kádà mú ní báyìí ni wọn bá aládìí ṣeré ah, àwọn àbá ni bá ṣe ṣeré àdídì bẹ́ẹ̀ ẹjí gbogbo ẹjá jẹ jama'a tún wahida ànábì alẹ́kùn bẹ́ẹ̀lì jama'a ànábì ọdọ wọ́n pẹ̀lú jama jama dáná bèrè fáàsì làwọn tí wọ́n bá ń tẹ̀lé sunna wallahu alam. ìbéèrè mi yẹn pé méjì. ẹyọ ni sọ ń kan mo sọ ni pé kásọgbó àwa bíi mẹ́ẹ̀ẹ́dógún wa mọ́ inú àwa ọmọ kan wá wà tọ́jú eke wọ́n á lẹ́tọ̀ọ́ má torí pé kò tí mari àti. yóò gbégbé mari. Ah, ah, ọmọ ọdún méje ti ṣe ìmáàmù fún àwọn èèyàn rí ní Madina tá ànábì ṣe màsí ànábì màsí níta afẹ́ ni pé ọmọ yẹn kọjá ọmọ mọ̀tàmáyì ọmọ tí ì ṣe eléré tọ́mọ tí ń ṣe bóun kírun ẹlẹ́ẹ̀kejì kan mọ tí ó kà dáadáa tó bá ti mọ̀ táwa yòókù àṣì mọ́ tó òṣètò ní ká má ti fi wájú àwọn tó wá dé pé a mọ̀ jù lọ àbá máa tó àgbàlagbà ni ó ṣáájú eléyàwó mọ̀ àkàrà òkùnrin